الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الأمين نبينا وأسوتنا محمد بن عبد الله وآله الطيبين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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليس يتوقف الله أشي الصلاة فوى نبوة محمد صلى الله عليه وسلم لا دا صلاتنا kó bá àwọn ará ilé ànábì àti àwọn sàhábà àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òṣìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam títí ó fi máa di ọjọ́ ìgbéde alkiyama a tẹ̀síwájú ní ìdìrìlá nínú àlàyé al-usul thalatha للعلامة المجدد الشيخ محمد بن عبد الله رحمه الله رحمة واسعة ومحمد بن عبد الوهاب عليه رحمة الله قال مسألة وكوا كرانتي باوا كوا وباوا الذي التي أدني الأصل الثاني الأصل الثاني fún ìpìlẹ̀ lẹ́ẹ̀kejì ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ìpìlẹ̀ lẹ́ẹ̀kejì yìí fún àwọn ọmọ bá lọ nísìn àwọn àjọ náà bá wà nílùú wa wá èyí tí ì ṣètò ọlọ́run tí ì ṣètò ànábì inú ọ̀rọ̀ ọlọ́mọṣẹ́ àṣọwà kò lẹ̀ ọ̀rọ̀ ìfẹ́ nú ọ̀ràn ní lọ́rùn ẹni tí ń bá ń sọ ọlọ́run ṣọwà kò níbi ìfẹ́ gbogbo tí a bá gbé yẹ̀wò olùwájú ọjà rẹ kó jẹ́ kó ṣe déédéé kọ́ọ̀rọ̀ lọ kọ́ọ̀rọ̀ sókòlówó kọ́ọ̀rọ̀ sàpàmù àṣìṣọ ọlọ́dà kò mọ́ṣá aṣọwọ́ kó lẹ́wọ̀ àṣìgbọ́ ọlọ́mọṣá aṣọwọ́ kó lẹ́wọ̀ àwọn abọ̀rọ̀ jẹ́ ọlọ́mọṣá aṣọwọ́ kó lórí ọ̀rọ̀ náà torí ngbà míì ìyẹn lè má ṣìṣọ nígbà míì sì rèé wọ́n lè máa ṣìyàn gbọ́ àmọ́ àwọn tí wọ́n máa máa mú ọ̀rọ̀ táwọn fi ìgbàgbọ́ lọ́rọ̀ ti sọ àdáwò mi tó láwọn ìṣòro náà àdáwò kan tún ní yóò náà tí à ń bá yé láwùjọ wa gbogbo àwọn àdáwò ọmọ yìí ọlọmọta sọwọ́ kó bẹ̀rẹ̀ àwọn àmà tẹ̀síwájú àlejò sọ́lá nínú àlàyé rẹ̀ insha Allah sọ́lá. قال لو جاء قال المصنف رحمه الله رحمه الله الاصل الثاني لا لا ضمانين وهو ثلاث مرات طيب الاسلام والايمان والاحسان وكل مرتبه لها اركان فاركان فاركان الاسلام خمسه شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله الحرام فدليل الشهادة قوله تعالى شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولي العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم طيب aláṣù fúlàní ìpìlẹ̀ lẹ́ẹ̀kejì nínú àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta òní màrífàtò dín islam bí mára bí adìlá kámẹ islam ẹ láwọn èyí tó wà lórí ẹ kí ni túmọ̀ islam ó dàbí kóun la sọ àlàyé kọjá dídá túmọ̀ rẹ̀ sẹ́yìn. abáwájá náà pé ẹ̀sìn tá a fẹ́ mọ̀ yẹn ẹ̀sìn ní kàtẹ́górì fún ní kí mo gbé jàmà ọ̀wọ̀sàlẹ̀ àtúmọ̀ra ìpele mẹ́ta ni ipò mẹ́ta ni a ti sọ díẹ̀ nípa báwọn kò yí ti ju ara wọn lọ adínàlìmọ̀ra ipò tó lóòdù tí gbogbo ọmọ nìyẹn gbọdọ̀ gbìyànjú kó wọ́n wà mẹ́ onílẹ̀ ní mọ̀rọ̀tàbàtò ìsìlá mọ̀rọ̀tàbàtò àìsìlá ipò tó wá ga jù lọ tó gbé pẹ́lú jù lọ díẹ̀ onímọ̀tàbàtú àtìmà ipò tó wá jọ̀dá pátápátá ìlọ́wọ́ mọ́sàdínlẹ̀ àti yóò bára wa nínú kò yóò ọlọ́mọ sí wá ní èrò ẹ̀yìn nínú Islam dákun sí wá ní èrò wájú ni eléyìí àálẹ́ mara ó ní ipò tó ga jù tí mùsùlùmí máa ń dúpẹ́ èmi náà fẹ́ wà nínú kò yìí gbogbo ẹni tó wà lẹ́yìn díẹ̀ ní ọlọ́run ọlọ́sìn ní àti ilẹ̀ ní ọlọ́run ipò yẹn ní àwọn àdùn pé mo fẹ́ dé dárọ́jà ọlọ́jà ti rẹ̀ ó ní àìsà kí wàá yàtọ̀ láàrin mẹ́tẹ̀ẹ̀ta àbáwá ti ní wa pé wa kullu martabatin laha àṣà ẹgbẹ́ ní kàtígórì mẹ́ta ní gbogbo kọ̀ọ̀kan kálukú ló ní àwọn orígun tiẹ̀ ẹni bá fẹ́ wà ní kàtígórì yìí o orí mo bá ìkọ̀dọ̀ pé lára rẹ̀ lẹ́bù ta ló ló lójú lẹ́bù wo ni al-Islam tó náà ṣe ẹni tó bá wà ní lẹ́bù yìí òun là á máa pè ní al-Muslim àti pé lẹ́bù tó lójú yìí náà kéèyàn tó lè àkéyìn ẹ̀ kéèyàn tó lè wà níbẹ̀ àwọn orígun márùn kan bẹ tó gbọdọ̀ pé sí yẹ̀ lára orígun mélòó sẹ́yìn àwọn onígun ìsìláàmù yìí márùn-ún ni wọ́n. arúgbìn awwal onígun alákọ̀ọ́kọ́ òpè sàkọ́nà méjì onígun alákọ̀ọ́kọ́ ni pé ṣàhádàtù ẹ̀lá ìlàhà ìlàlọ́ wa ẹ̀nà muhammadan rasulullah. a bí ẹ̀wọ̀n tí mẹ́sì káfẹ́ mi wà lórí ká tún wá wí pẹ̀lẹ́nu kó sì máa dé orí ọkàn wa bá a ti wá wí lẹ́nu táǹkọ̀ kan wá rò ó kí iṣẹ́ ọwọ́ wa náà sì máa jẹ́ bẹ́ẹ̀ aláìláha ẹlọ́lọ́ pé kò sẹ́ni tó tó ní ìwọ rẹ̀ lọ́rùn wa tá a jẹ́ ń gbèsè ká mọ́ ẹjọ́ sí fún abítání ẹni tó bá jẹ́ mùsùlùmí orí tó bá kọ́kọ́ fẹ́ ń dára rẹ̀. gbogbo tí bá ti ń jẹ́ ìjọsìn kò ní darí ẹ̀ sọ́dọ̀ kankan mọ́ àbídání torí pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ní àbọ̀ náà sọ̀rọ̀ wọn kò sẹ́ni tó níwọ̀ lọ́rùn wa tá a lè gbọ́dọ̀ mọ́ wá jọ́sìn fún àbọ̀ náà ó nìkan ó nìkan ni igá kejì lórí fún aláwọ̀kọ́ ìwá ní onípẹ́pọ̀ ẹnà Muhammadan rasul àti pàdé nẹ́gbà Muhammad sallallahu alaihi agbọ́dọ̀ tún bà náà ẹnu wọ́n wí ọkàn wọ́n wí iṣẹ́ ọwọ́ wọ́n ju ipa gbà pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ìjúmọ̀ pa àtìgbà lójíṣẹ́ ọlọ́run ni pé tí ọ̀pẹ́ ta bá gbà ní nìkan lọ́gbà bá ti tó bá ti ránṣẹ́ sí wa a gbọ́dọ̀ mọ́ gba iṣẹ́ lọ́wọ́ ẹni bá rántí wa ní gbígbà pé ọlọ́run ọba ní bá wa sọ̀rọ̀ yóò wá nídìí wa bíi pé gbogbo tí má ti ń wí àti ká máa tẹ̀lé gbogbo àtẹ́tí wa ti pa wá àti ká tẹ̀lé ẹni ìròyìn tó bá mú wá fún wa àti ká gbà fún dodo ni àmọ̀ kàn fáwọn ẹ̀dẹ́ ipò fún wa nínú ìkan

àwọn orígun márùn tó gbọdọ̀ pèsè lára yìí alákọ̀ọ́kọ́ yìí gbọdọ̀ pé náà lẹ́rù tó wá lóòjù nínú ìsìlámù yìí ẹ wá já lọ gbé gbogbo mùsùlùmí tó yóò sùn wọlé sùn ǹjẹ́ láì láì lọ́la òye tó dúró lára wa tó dúró lára kò dúró ẹnu la tó sọ tí tó yí láì láì lọ́la òye tó bá dé àìlè dúró mọ́ májàmú méje ìgbàdé la ilaha illallah májàmú mélòó àwọn onímọ̀ máa ń pè ní ṣurutu la ilaha illallah. al-ilm wal-yaqin wal-qabul wal-inqiyad. nígbà wo kò máa fẹ́ mọ ẹni tí wọ́n kà máa ṣe káàkiri yìí ń kọ́ àlẹ́yìn mọ́tà máa sọ láìláì ìlà rẹ̀ kó máa túmọ̀ tó bẹ́ẹ̀ bá agbọ̀rọ̀ máa ẹgbẹ̀ máa kọ̀kọ́ nà lẹ́yìn aṣọ́rùkù sáà ní àlẹ́yìn ẹ̀máàbá àlẹ́yìn ṣọ́rùkù lẹ́yìn ní kí láìláì ìlà láwùdá mẹ́gbà àkàngbọ́dọ̀ fẹnu lásán làgbàá àbí ìbákan sì bímọ pàì lásán àlùyẹ pé àjò dá wa lóbi àjò sí kí ni lọ́jọ́ wí wọ́n lè yẹ kí àjò dá wa lóbi tó àdídá pé wọ́n jẹ́ ìmọ̀ ìtumọ̀ ṣe tó bá dọ̀lọ́ fún bala ilaha illallah mahmuda bi haqqin illallah ọgbà kọ́ ní bẹ́ẹ̀rù ẹ̀dẹ̀ tàbí Allah kọ́ ní wá ìṣọ́rọ̀ bẹ̀rẹ̀ tàbí Allah kọ́ ní máa ní dáwọ̀ pé ṣé mo ti lè ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan yìí dé àwọn kìíní kan mà tó ń bẹ́ẹ̀ nìkan àlìyàkí wọ́n kọ́mùn ìmọ̀tọ́ ọmọ nǹkan láì láà nígbà àmàdájú rẹ̀ ló sì yọ alukọ́mùn ọgbà tó lè fi ayé rẹ̀ ọgbọ́dọ̀ gbà ájẹ̀mú ni wọ́n ní ń kíyàbò pẹ̀lú náà wal-inqiyad al-inqiyad kò ní kíkọ́ wá máa tẹ̀ kọ̀kọ̀ bá ṣe ọlọ́run subhanahu wa ta'ala kọ́ máa tẹ̀ kọ̀kọ̀ bá ṣe bá ṣe ọlọ́run Allah subhanahu wa ta'ala oríṣiríṣi mi ló bá wọ̀ mẹ́rin ni pé gbogbo tọ́lọ̀ bá ti ń pọ̀ láti ẹ̀dá ọ̀sìn máa tẹ̀ ọ̀sìn máa tẹ̀ láìlá ìlà إلا fẹ́ gbà ó gbọ́dọ̀ jẹ́kọ́ gbà torí kí هذا هو شرط الخالص الإخلاص الإخلاص هذا هو شرط الخالص ما أي من لا إله إلا الله رياء الشرط الثالث هذا كيف الصدق anára asik láìra ìlàlá ọ̀tọ̀ ọlọ́ọ̀gbà yóò jẹ́ kọ́ gbáǹtò òdodo òdodo ni ilé kọ́ ọmọ parọ́ bá ọmọ ọlọ́gbà láìra ìlàlá ọ̀tọ̀mọ̀ táǹtà mi wò lẹ́yìn. sábẹ́ lọ́sẹ̀ lọ́rùn jama. àṣọ́tù sábẹ́ sáàtù ẹlẹ́ má jẹ́ mọ́ ẹlẹ́kẹ̀ẹ́ jẹ́ tó láìra ìlàlá ọ̀tọ̀mọ̀ táǹtà mi wò lẹ́yìn. ọ̀ wọ́n tún wá fẹ́rẹ̀ gbogbo ẹni tó náà bá gba láyé náà ní ìwà agbọ́dọ̀ mọ́ ẹni kó nífẹ̀ẹ́ gbogbo mùsùlùmí agbọ́dọ̀ mọ́ ẹni lára rẹ̀ agbọ́dọ̀ mọ́ ẹni kó nífẹ̀ẹ́ gbogbo láyé náà nínú agbọ́dọ̀ mọ́ ẹni lára rẹ̀. hali ìṣúrù kò sábà sọ̀rọ̀ pé sábà ní kíni kọ́kọ́rọ́ àlìjẹ́ náà láyé náà nínú aláwọ̀ kọ́kọ́rọ́ àlìjẹ́ náà ṣé wọ́n ti rí kíì sí òfin lé kò sọ kíkì mọ́ abáláyé ti advance gbé àwọn ẹ̀wọ̀n olókì náà wọ́n ti lo káàdì níṣu sọ́jú lu àwọn atm káàdì ọmọ rẹ̀ àwọn káàdì máa ń lo àbíṣe kọ́kọ́rọ́ wọ́n ti wá program ẹ̀ wọ́n ti gbá wọn pa wọn bá kó olùkọ́ síbẹ̀ wọ́n bá ti nà sára lẹ̀kùn òwúṣì. sọ́rí kóòdù tó gbé sí un náà èyí ti ẹ̀ ní dandan la ilaha illallah kọ́kọ́rọ́ àlùjẹ́ náà ní la ilaha illallah àwọn ṣùrùtù tó gbogbo ẹni wà ló wà gbàdá ìlà ìlà wà tí má jẹ́ méjèèjì yìí ò bá pé ó tanra rẹ̀ à ń tẹnu wí nìkan kọ́ ó gbọ́dọ̀ dọ́kàn wa a sì ń fẹnu wí ndọ́kàn nìkan náà tó kọ́ iṣẹ́ ọwọ́ wa gbọ́dọ̀ indikéèdì padà ọlọ́mọdé àfọ̀n alágbóyè ọ̀rọ̀ rẹ̀ gbogbo ẹni tí ó bá wá fẹ́ jẹ́ mùsùlùmí onígun àkọ́kọ́ tó gbọ́dọ̀ pèsè lára nìyí ó yẹ ìdàpọ̀ ìjẹ́ àwa mùsùlùmí tàbí láyé lónìí ṣé la ilaha illallah wa ti rẹ̀ lú ánfèdè Muhammad rasulullah àwọn àti alágbà la ilaha illallah àtàtún sọ kìíní kan mọ́lé alágbà la ilaha illallah àtúnrí kìíní kan mọ́lé alágbà la ilaha illallah àtúntọ́ kìíní kan lá alágbà la ilaha illallah àtúnpé gbèbè ọmọdé mú ìdí agbára ẹ̀rẹ́ náà sọ́la gbà kò sí yàtìyìn kò dá wa lójú kò dá wa lójú wọ́n ọ̀rọ̀ ìbámu sọ kíní kan wọ́n ní tógun ẹni bá dání lójú kí ọdún lè mọ̀ níbi ní gbani lọ́tọ́lógún bá lè mọ ẹ̀kọ́ gbò gbani ìwọ náà tó wá lọ gba láìra ìlàlá ó yẹ ọmọ bíi gbájà bí ẹ̀rọ gbani kọjá ò lọ rí àwọn mùsùlùmí kan ní ẹ̀kọ́ wá pa gba láìra ìlàlá òun ìjọ dárí ẹ̀sì ti láì tó wá ní ah, ti gbára ìdá ọ̀pọ̀ pa ọlọ́run òsè gbíjà ó òsè gbíjà ó òsè gbíjà ó kò sí ẹ̀kín àìsí ẹ̀kín ni kò ní títí kò bá náà ilẹ̀ ní ọlọ́run àwọn ọ̀rọ̀ ẹnu ẹ wà mọ̀ sí jẹ́kú ìwà rẹ ó jẹ́kú jọ tànẹ́bì anábì òní ma bìlíèdì báyìí tí wọ́n máa bìlíèdì báyìí anábì òní ma níbi tí máa sọ̀rọ̀ tí wọ́n tún máa sọ̀rọ̀ báyìí anábì òní ma níbi tí wùwà tí wọ́n tún wùwà ọ̀ ìyá tó náà wà àmùsọ̀rà jẹ́ ipò ta ló lójú nínú ẹ̀sìn ipò kí ẹ̀kẹ́ jẹ́ muslim adìnà gbàrà adìnà dàgbà òun ni pé lẹ́yìn tí ẹ̀bá gba aláìlá ìlọ́lá muhammad rasulullah ẹni ò ní gbọ́dọ̀ wọn kí o ó gbọ́dọ̀ wọn kékeré jama dákun ṣé gbogbo mùsùlùmí náà ní kí èmi wọn náà kan wà nígbò tí wàá yíká wà ní sùn nìkan ọmọ ìlú sùn dẹ́nu wíì bàbá àwọn mùsùlùmí àdúgbò yìí máa ń kírun dáadáa gbogbo mọ́tíláṣí tó ń bẹ ládùúgbò yìí kékeré lọ́jọ́ gbogbo ọjọ́ torí kò yẹ kó báyọ̀ ó yẹ ká tí wọ́n ronú bóyá abẹ́fẹ́ mọ́tíláṣí bí abẹ́fẹ́ lókè mẹ́rin pé kiri ìwọ̀n ìgbà wa mọ́ nígbà pọ̀ amẹ́ríkà tá a tó nǹkan mọ́tíláṣí ìgbẹ̀rí àmọ́ ìyá wa àmọ́ tó sáfù mẹ́ta sáfù mẹ́rin ìjọ jímọ̀ nìkan ní gbogbo òkú ń dẹ̀lẹ̀ aláṣẹ ó túnbọ̀ sí pé ìsìláàmù táà ń sọ fáwọn èèyàn ní nǹkan ó wà pọ̀ ẹ̀ṣọ́ nínú ipò tó sì lóòdù rẹ̀ ìjọdé yóò bá sì ti wọnú agbo yìí dágbo agbo Islam ìjọdé yóò bá ti wọnú agbo gbàgbé ẹni rẹ̀ sí wọ́n ṣe mùsùlùmí náà nù lọ́mọ tí wọ́n kéré ni níbi ìrún wa lágbára sí ni pé àwọn àlùfáà wọ́n pọ̀ tẹ́lẹ̀ kí bí ẹnu àwọn àlùfáà wọ́n gbà fẹ́ bá ti lẹ́nìkan tó pẹ̀lẹ́ mùsùlùmí tí ò mọ̀ kírun ń tara rẹ̀ wọn káfíìnì kódà àwọn mi àdìgbò bá kú ẹ mọ́ kí o sì lára àwọn mi àdìgbò bá kú ẹ mọ́ pẹ̀lú ọ̀rẹ́ tó mú kí ilé mùsùlùmí àwọn mi àdìgbò bí èyí bá ń bẹ lábẹ́ ọkùnrin tí o mọ kí o méjì mọ́ bá bọ̀ pé káfíìnì ni ọ̀rọ̀ àbáwọn tó pọ̀ náà wà lọ́ba ní wọ́n bá ti kó gba aláìláha ìlọ́lá Muhammad ọ̀ṣun tó sì gbà pé ká mọ́ kí mo ọ̀ràn yẹn ní àmọ́ àṣetáàní ìlú wa fọwọ́ bá ní òjò wọn níbi kírun déédéé wọn là ní pé ń káfíìrì àmọ́ tabanikọ́ máa máa wọn àgbà ọ̀daràn wá nínú ìsìlámù àgbà ọ̀daràn nínú ìsìlámù torí ìpáná wájú ọlọ́run ìdàpọ̀ àwọn tó ń sọ ní kébì kí làwọn sọ ní kébì àgbà ọ̀daràn ìdàpọ̀ èrò yìí rẹ̀ náà nù kí sàwọn náà fi gé lágbà ọ̀daràn ni pé àwọn náà ló kó wá dáàbì kí á mọ̀ bóòlù ọdún sígbà ànábì ó sọ̀rọ̀ ànábì ma yus'alu 'anhu al-'abdu al-qiyamah àdìgínì sọ̀rọ̀ tí bàbá dẹ́lì tí a na. tó bá ní bọ́lọ̀ fẹ́ máa fi ẹ̀ máa béèrè nǹkan lọ́wọ́ wa àkọ́kọ́ tí wọ́n kọ́ máa béèrè lọ́wọ́ máa nábì adámà ní pé dákun káàbọ̀ irun a tó béèrè lọ wù báwọn aládùúgbò rẹ a tó béèrè sọ dáadáa sáwọn òbí rẹ a tó béèrè sọ dáadáa sáwọn rẹ a tó béèrè péjọ ọmọ fáwọn èèyàn lówó a tó béèrè ọmọ fáwọn èèyàn ló jẹ ká tó béèrè péjọ ọmọ sáàdú àwọn èèyàn tó béèrè gbogbo ìwò yẹn irun wo wá lọ níbi tó ní nǹkan mí yẹn ti ẹni ìrun rẹ̀ bá pé lọ́lọ́wọ́ tó ní mẹ́ẹ̀ẹ́ sínú túnkẹ̀ wọ́n ní bí ìrun rẹ̀ ò bá bí pé ọlọ́run nítọ̀ ẹ lọ rẹ̀ wò náà tí mọ́ yẹn náfílà a ní mọ́ yẹn náfílà ẹ gbá gbogbo náfílà rẹ̀ jọ ẹ ti kọ̀tíjọ ọ̀ràn yẹn tí mo lọ́rẹ̀ máa ń sí láyé tó yanjú so bí ò bá tí ìyanjú òrọ́ náà lọ ẹ dàpọ̀ tí wọ́n á láǹfààní gbogbo dáadáa sọ́nà ọ̀dá láyé tọ̀ wá dá mi ìrun ẹlòmí ò bàtàrà rẹ̀ ọgbọ̀n kó náà àwátá àwátá àti kí ìrùn yìí gan adájú lọ́wọ́jú ọlọ́run kí lọ bí wọ́n kí lọ bí wọ́n ẹ̀rọ àwọn ẹgbẹ́ aláàánú àwọn èèyàn lójú ọ̀gbọ́ ni wọ́n àti tí ìkọ́kọ́ bí ọ pé sọ láàánú àwọn èèyàn lójú jọ náà ní tí wọ́n kọ́kọ́ bí ọ ní pé sọ ọmọ ń kírun wọ́n sì fi ara wọ́n sì fi àjẹ́ mẹ́tọ́ sí wọ́n sì lówó láti ti wí ìrísí àrẹ̀ níwájú ọlọ́run nídìí bóyá wà lọ́wọ́

wúlò o ìjọ ìlú arúgbó kọlọ́run àwọn wá sí ọdún ajẹnudé látàyé ń bì í àdúrà àwọn ọ̀gbàdùn kan tí ó dùn ó lẹ́sàn-án sí olórí tó ti. ẹ̀dá kò kíni yóò ṣe ra rẹ̀ lóṣìṣẹ́ ìyá sáàrí kẹsọ̀lá ìrẹ́tọ̀ ń kírun ìrẹ́tọ̀ ń kírun wọ́tọ̀ wọ́tọ̀ tó ń gbèrò sílẹ̀ sọ́rí tó ìmọ̀ kírun ọ̀tẹ̀lọ́ ọba ọlọ́mọṣà fi rọ ọlọ́run fi rọ ọlọ́run o ìwọ náà tọ́ sí ń kí náà ìwọ náà tún ẹgbẹ́ náà lọ́mọ tó kú lẹ́nu rẹ̀ torí àwọn ọmọ àdọ́jọ́ adáfẹ́ mẹ́ta mọ́ sára wa sọ́rí tí ìyá àti ẹ bá ń kírun lémi èmi àti ẹ̀wù àwa ló yẹ ká máa bẹ̀rù ká máa sọ ìlú jù torí sọ́rẹ́ni tí ò kí lè rí èmi láàárín ẹni tí ò kí inú lé ní ó lè kí lọ́la ní ó lè kí lọ́la ó lè kọ̀tẹ̀ kan tí ó kún kú bẹ̀rẹ̀ rẹ̀ ọpọlọ fà bí òkun fà ìní àtẹ bá wá fi kù tẹrẹ kù tẹrẹ ọlọmọ sì ní àtẹ náà bẹ ó lè kọ̀tẹ̀ kan tẹ́lẹ̀ òní òkú kò bá ní kírun wọn ó ṣàtìdànù àbí ó ṣàtìdànù lóye sí ọ̀rọ̀ yìí àyè máa ń fẹni tí ò kí inú ṣe yẹ̀yẹ́ àwọn akàtọ̀ ìbá àbá máa ń dágbà kan ọgbọ̀ adéyàjí ohun ẹ̀ẹ́gbọ́nàjọ́rí inú òjẹ́ yìí àti alágídí àní ẹ̀kí rún ìrún òjẹ́ alá àní ẹ̀kí rún ìrún òjẹ́ yóò pọ̀ dáadáa síbi àní ẹ̀kí rún àní ẹ̀kìrún ìrún oúnjẹ ní o àjí máa yíwọ sínú òdodo ọ̀rọ̀ ní inú òṣìṣẹ́ ní tó bá wí àmọ́ bá ti ń kọrin ní èèyàn kọ́ ní wọ́n ti ń kọ́ láwọn èèyàn wọn náà máa ríra kẹ́ẹ́ náà bẹ̀ pé èyí náà máa jẹ ìjọ kan ìkọrọ̀ mi nílẹ̀ tó ìlú òsè wá ló kí lọ kí ló sí. ẹ máa fi rùn irun òsè irun àti aláàbíbí irun òsè irun àti ẹ máa fi rùn irun òsè irun bàbá aláàbíbí kírun lẹ́yìn bàbá. ẹ máa kírun ìrun tẹ̀yìn ìyá aláyé ẹ máa kírun. ẹ máa kírun irun jẹ̀rí ìyàwó aláàjì ẹ máa kírun ìyàwó aláàjì ìwọ náà ìwọ ọmọ tí wọ́n ní kírun dá aṣọ tiẹ̀ náà ẹ bá kírun irun jẹ́ ọmọ aláàbí ẹ bá kírun. ẹ kírọ̀ ní kírun sí ìdájúwájú ọlọ́dún ó bọ̀kọ́ mọ̀ bí wá kílà ní kú sí ìwọ náà wọ́n mọ̀ ẹjẹ́ láwọ́ kí ní o kí ẹ̀dí gbogbo ilé ayé ìṣiṣẹ́ àlùjẹ́ náà ká ní lójúmọ́ kan owó tí wọ́n nìkan ti ń ṣe sádàkà lọ bí one million naira lójoojúmọ́ ọ̀rọ̀ máa dúró sí olórí rẹ̀ láti lójúmọ́ kan ìwọ nìkan ọ̀ọ̀dì tí kọ́ máa ń gbàwẹ̀ àbẹ̀kọ̀ kan tó kọlù mẹ́ta gbọ́ta àkóso náà lójúmọ́ kan bí wákàtí márùn-ún nínú wákàtí rẹ lọ fi máa ń ṣe kíjúmọ́ mọ́mì rẹ ọba wọn fọṣọ ọba wọn gbálẹ̀ ọba wọn tú ṣọ́ọ̀bù wọn ṣe ọba wọn wà ní ṣọ́ọ̀bù wọn wákàtí méjì extra ọdún wa lò fúlàdì rẹ lọ́tọ̀ ọba wọn náà lọ aṣọ wọn ọtún ìjà ara wọn náà ṣe ọtún gbé yàrá kò ṣe iṣẹ́ ìṣẹ́ náà àwọn tí àti ṣe léèdè iṣẹ́ ìṣẹ́ náà ni ó gba àwọn ọjọ́ ìbò ti tóbi tó tó kàǹkà tó ìbábá dálì sí ya mọ́ ọlọ́ tó béèrè gbogbo ẹ̀ kí ní wọ́n kọ́ béèrè ẹ máa ṣe rọ̀ ẹ́ rọ̀ jẹ́ àjẹ́ ẹ dákun gbogbo àwa mùsùlùmí ipò tó lòdù ní kí yẹn jẹ́ muslim bó ti wá lò tó yìí náà onígun yìí gbọdọ̀ pé lára ẹ̀ tó wá fẹ́ jẹ́ muslim onígun kejì wọn onígun kẹta. wà ìdá ìzàkà ìjọ tí èèyàn bá ti ní owó tí zàkà ti ń wọ́ agbọ́dọ̀ mọ ẹyọ zàkà ẹ̀ bá ti ń lówó tí zàkà ti wọ́n owó rẹ̀ ó gbọ́dọ̀ yọ kí gbọ́dọ̀ yọ zaka ọdún onígun mélòó ìkẹrin wọ́n tó mú Ramadan àwọn Ramadan bá ti ń bí agbọ́rọ̀ gbogbo oṣù nígbà wẹ̀ àti tí nǹkan kan bá ti wà lọ́wọ́ táwọn kan padà èyí Ramadan ní ní ti ń kú sùn kan báyìí àti ìmọ̀ bóyá ti lóṣù lé nílé sùn tọ́lá wọn jẹ́ first of ṣàbà tàbí wọ́n yí pé wọn lóṣù tọ́tù láwọn jẹ́ first of ṣàbà. رمضان تكذيب في كل وقت اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان àwọn iṣẹ́ àdìjẹ́ náà táàkì ikú rọmọdọ́nù káàkà ọlọ́wọ́ bá ń pẹ̀lú ọlọ́wọ́ bá wa nífà nínú rọmọdọ́nù ọlọ́wọ́ sàfihàn alámọ̀sẹ́lẹ̀. àwọn iṣẹ́ àdìjẹ́ náà tí ipò wọ́n fi gá wájú ọlọ́run ọlọ́wọ́ sàfihàn wọn fún àwọn rọmọdọ́nù. sotí rọmọdọ́nù ló bá dé ẹni tó bá jẹ́ mùsùlùmí gbọdọ̀ mọ́ gbà rẹ̀ ẹ dákun ìjẹ́ gbogbo àwọn tẹ́ ń pè ní ìṣòro lè ní sọmọ nígbà wọn kọ́ ọ̀bọ̀n kẹta wọn dá sí irú ọmọdé ọba tí ní bọ̀ yìí wọn bá parí mọ ẹ kódà ìmọ̀ ìpamọ́ bá ẹkú múra ọmọ bá wọn ẹkú múra wẹ̀ àmì ẹkọ́ lù láti gbà ní ìṣúra ti ṣẹlá sí ẹkú múra ọmọ bá wọn. òun náà máa tẹ àwọn mùsùlùmí àtàwọn àbá kódà bá àbá tó yóò ya ọ̀sán ẹ̀ kí ní sẹ́mo kú múra ọmọdé káàbà yóò wọ ara rẹ̀ kí lọ́mọdé ọdún bá ti dé yóò gba ọdún alákọ̀ọ́ yóò gbọdọ ẹlẹ́ẹ̀kejì yóò lọ lé sinmi ìgbà náà níta bá tún lè sí méjì lọ́la yóò ti gba ọjọ́ yóò náà níta wá parí rọ̀bọ̀dọ́ nù yóò tún gba ọjọ yóò a ah, àjọ bẹ̀rẹ̀ náà

ó kára rẹ ní outside mi lọ́dà kò mọ́ ìyẹ́wà kò nínú ìsìlámù orígun ẹlẹ́ẹ̀karùn-ún ká tó wá bẹ̀rẹ̀ ọlọ́run ọba wò fẹ́ ní bá lágbára rẹ̀ ìlágbára owó ìlágbára àlàáfíà ìdíkọ̀kànbalẹ̀ lójú ọ̀nà lágbàá rẹ̀ adúgbò lọ́dọ̀ ọlọ́run. gbogbo àwọn tí wọn ti lọ ọlọ́mọdé àti wọn lọ gbogbo àwọn tí wọ́n sì ti lọ ọlọ́mọdé lẹ́ẹ̀kan orígun mara àwọn ògbọ̀rọ̀ pé ǹjẹ́ mọ̀ pé pàdùwà wà àwọn ẹnìkan hajj ó ń ṣe kan náà kan ọ̀pọ̀ ẹ̀ wọ́n ní pé yẹn ní kí bó ìdáàbò bó yóò dìbì ọ́ tó yóò kọ́ lùgbò nọ́mbà rẹ títọ̀ ìwọ yóò lè dìrẹ̀ lọ́dún yìí o tí kápá bá ti mẹ lọ́wọ́ yóò dìbì ọ́ náà lùmọ́ tara rẹ mọ́ tọ́lọ́wọ́ bá rẹ jẹ́ ọlọ́ ní gbogbo protest ìjọba ní protest ẹni máa ó lè máa bọ́ sí i kọ́lọ́wọ́ bá ti jẹ́ ká rí ọ bẹ́ẹ̀ báwo yẹn bá ń gba protest kan ọlọ́wọ́ kan gbé jẹ́ ìgbọ̀nà bòmí ọ̀ ti lọ ó gbọdọ̀ pé láàrin ìyẹn ká tó lè pè é ní mùsùlùmí àyàfà àwọn èyí tágbà rẹ̀ wà ká nínú ẹ̀ irú èwo àlọ́fàjì bí irú èwo àyọ̀dàdà kọ̀pọ̀ síbẹ̀ ìlágbára àti kírun ìfà nínú tọ́lọ̀ ọmọ ògùn ọmọ àjẹ́lẹ̀ adámọ̀nì ọ̀hún ìtọ́rọ̀ òun lágbára rẹ̀ tó fi jẹ́ ìlẹ́nu tí ẹgbẹ́ ẹ̀ka tó wà fún mọ́kìrún nínú kò sí wàhálẹ̀ tó lé rẹ̀ yẹn ọ̀nà ìyọ̀dà mọ́ ọlọ́ni ọ̀nà dáadé ṣe dáadé fún ọ láàánú ó ní pé àwọn ẹ̀rọ tó ṣe jẹ́ pọ̀ ọ̀nà méjì pọ̀ méjì kéré sì ni yóò adé ó máa dágbára mo kọ zúrí àti àṣírí pọ̀ ilé ele ọlọ́run ní ti lórí ìṣúkú ìbọ̀tìṣùn náà ọlọ́run ìmọ̀ nírò ọlọ́run bọ́ bá ti wà náà yọ sí kí sáàsì kí pọ̀ pa ọsẹ àṣẹ èèyàn náà ẹ̀ kò sí wà rẹ̀ náà tó ó máa rẹ̀ yẹn máa ìwádìí bá ní

obi àjọ ọba sí ọ̀rọ̀ ọ̀hún bí kálíbi tí mo níbi táàrẹ ní mú ọ dé tó wá kù ní wa máa ní ọ̀rọ̀ bí ẹ̀rọ yìí fi nìkú ní fi sùdú ọlọ́ọ̀ni kí lẹ̀. ìgbà wàtá wà nípa ní ìsíwó kọ̀wọ́ buhari wọn ní káwa mú wa. ibi láàárẹ̀ lè mú ọ ọ lè gbápá ọ lè gbẹ́sẹ̀ ọ lè dìde lójú kan wọ́n ti bandage ọrùn wọ́n ti gbẹ́ kíní kan mọ́ lọ́rùn ọrùn náà ti dán pa owó ẹ ti dán pa ọkọ̀ wá sí ọ lè gbé mọ́ ọ ní sójú rẹ̀ yìí sí ìyẹn ni pé ọ lè lajú ọ lè padúdé àbí ọwọ́ ẹ̀kọ́ sì lè lajú ọ lè padúdé ọ ní kí wọ́n ti tàyà mú gbogbo ọtọ́ àbájáde àlọ́ lábọ́ abájáde àlọ́ lábọ́ lásìkò ojú rẹ̀ náà gbogbo náà bá mọ́ ṣe lórí ìdúró mọ́ ṣe pẹ̀lú wọn ti lájú rẹ̀ lẹ̀ báyìí tọ́ba ti wá bẹ́ẹ̀rù kú wọ́n lójú rẹ̀ kọ́ wá wàrà fáfẹ́ díẹ̀ kí lọ ṣe ọrùn kú nù gbogbo náà mọ́ ṣe lórí ìdúkú mọ́ wí ojú rẹ̀ ọbẹ̀ ìtẹ̀lé àbájúmọ́dà nígbà wú tó là padà ọwọ́ abẹ́ foríkalẹ̀ ọdún kódà ọdún onye ẹgbẹ́ àkójú mi gan ọgbà kan tó ṣe ìka rẹ̀ pọ̀ tó wọ́n ní kíkà kọ́ wá nà tó báyìí wọ́n gbóòrò ọwọ́ àrídé òun tẹ́ báyìí kí lọ́dẹ́ o tó yọ sí nà ká báyìí tá a mọ́ ṣe lórí ìbò mọ̀ọ́sí lẹ̀ bọ́sí wá ṣe báyìí gbogbo tá a ṣe lórí kí ni kọ̀kọ́ tó kan à ń fojú kírun à ń fi ká kírun gbogbo pàtàkì àrùn òṣìṣẹ́ náà ìtumọ̀ ni ọ̀sìn kò lè kọ̀ kò ṣe dúró kí kò ṣe jòkó kí kò ṣe fẹ̀gbẹ́ ọ̀tún kí kò ṣe fẹ̀gbẹ́ òsì kí kò ṣe máa fọ́rùn tọ́ka mọ́ mẹ́rin báyìí kò ṣe ibi tí gbogbo ara ẹ̀tọ́ wá sí ìlú pa ọlọ́lá yọ̀dá kọjá agbáàlè yọ̀dá fún òjú jámẹ́rù lọ ká ní kọ́jú bẹ́ẹ̀ ṣe kọ́jú bẹ́ẹ̀ street rẹ wọ́n gbé ọ travel ní túmọ̀ sí kọ́sùrù náà ọmọ ti kọ́ súrú ọdí máa fi jáwọ̀ yẹni pé máa dé àwọn àwọn olóko mẹ́rin bí wọn kò sí méjì ayọ̀ǹda rẹ̀ pọ̀ kọ́ tó wá máa jẹun wákàtí méjì pọ̀ ní wákàtí kan yúríà yáṣí kí wọ́n rákà méjì méjì lásìkò kan ní méjèèjì mọ́gírìbì ẹ̀ṣá kí mọ́gírìbì rákà mẹ́ta kí ìṣáyé rákà méjì lásìkò kan nínú méjèèjì. àmọ́kọ̀ wá ní ara mi dúró látàárọ̀ mo kàn ń dàn ní ọ̀rọ̀ ní ó lì àìsàn táàfi lè yọ̀ǹda àwọn owó ọ̀sẹ̀ mọ́ àìsàn yọ̀ kan náà ó ní gbogbo àìsàn tó bá ilé ti fọwọ́ bọ́ máa lórí ádámà ní ọpọlọ títí wọn ti dán gàngán ọlọ́lá yọ̀ǹda àwọn rẹ̀ yẹnyẹn kódà mẹ́sàn-án padà àbíyẹn dákú lọ gbáyé fẹ́ẹ́ bá ti dákú lọ náà béèlì náà ló wà àkọ́kẹ́ kò ní mọ sí ìṣẹ̀lẹ̀ inú ayé mọ́. bóyá jọ kẹta mílíọ̀nù yẹn wọ kó máa yọ̀gbọ́n tó bá wọn àti wọn wọ kó máa wọn wọ kó máa fi ọjọ́ mẹ́wàá kò wá délẹ̀ ọjọ́ mẹ́wàá òun ọjọ́ mẹ́wàá àmì yìí ó dá ìtọ́ léjì náà kó para because ìtumọ̀ pé ọjọ́ mẹ́wàá yẹn gbogbo tó ṣẹlẹ̀ lẹ̀ àní ẹ̀ fún ní kì wọ́n bó wá ti rẹ̀ yọ̀tọ̀ wù báyìí náà tí bírèèdì ń bá ti ṣiṣẹ́ ọpọlọ yóò máa ronú kálẹ̀lú máa ronú pé ákùnrin ah, mi ti wá lára bí àbá ìrònú kan náà lọ ọlọ́ọ̀dì táìmù tó ṣírò máa wọ́ ohun ìjẹkùn mi kan bẹ́ lára rẹ dúpẹ́ fún mi kí o fún mi o fẹ́ gbà ẹ̀tọ́ mi ìdàpọ̀ wá wájá o Islam lẹ́bù tó lóòtù rí èèyàn mélòó ló wà mẹ́ta yìí àfáwọn akẹ́kọ̀ọ́ sí àwọn orígun kọ̀ọ̀kan yìí kó mọ fún alẹ́ nìyẹn ó yà. ẹ̀rí ṣé ká jẹ́ ìgbé kò sẹ́ni tá àmọ̀jọ́ sí wa fi àwọn olóró ọ̀rọ̀ tó ń wá fún náà nìkan láti fi. olúwa jẹ́rìí pé kò sẹ́ni tó yẹ ká jọ́sìn mú àfọwọ́ ọ̀rọ̀ nìkan náà. àwọn màláìkà náà orí ẹ̀ náà lọ́dún lórí. kọ́ ìmọ̀ àwọn onímọ̀ àwọn ti dúró pẹ̀lú kí ni pẹ̀lú déédéé àwọn onímọ̀ náà jẹ́ gbẹ́ kọ́ ìlànà tó dúó pẹ̀lú gini pẹ̀lú gini láìlá ìlà àwọn àbílù alhakim ìtumọ̀ láìlá ìlà àwọn ìwà ni pé kò sẹ́ni táà mọ́ ń tọ́sì gbogbo ní ìwọ̀ lọ́rùn wa àti àwọn gbogbo táwọn ọlọ́run lè ṣèlú pé ààrẹ bá lẹ̀ ní ìsinmi nìṣẹ́ mo rí ilẹ̀ tẹ̀ sí rìn kàńdà ìbálẹ̀ ní ìsinmi nìṣẹ́ sánmọ́ kàńdà ìbálẹ̀ ní ìsinmi nìṣẹ́ òjò tí ń rọ̀ tani rọ̀ ìbálẹ̀ ní ìsinmi nìṣẹ́ ní ìsinmi nìṣẹ́ atẹ́gùn tí ń fẹ́ tani tani fẹ́ ìbálẹ̀ ní ìsinmi nìṣẹ́ èyí tí ń jẹ́ ẹ̀mí lára yín tí gbogbo ẹ̀yọ́ máa nọ́bí adámọ̀ lè máa síbi rẹ̀ láti sí lára ọlọ́wọ́ alẹ́ ó dìsáàbù kájọ́ sí wà ló dìsáàbù rẹ̀ gbogbo nǹkan bí ìfaráyé bá wá ń sìn ẹ̀pè ẹ sọ fún mi kí ni nǹkan náà ṣe fún wa kódà àwọn tó ń sìn ẹ bí àwọn náà fẹ́ kàn ń tara yìí ní ilé tẹ́ ń pè mí kí ló ṣe fún ọ tó fi ń sìn ìṣẹ̀mí ló fún ọ ní àbíkú ni ó pa ọ bọ́ bá kú sọ̀rọ̀ ní òbí ọ dìde àbóhùn ní fíaṣẹ́ àbóhùn ní kejì ẹ̀dùn fún àdáni àdáni olúwa kò ọlọ́run ọba fi nẹgẹ́tì gbogbo táwọn yẹn jọ́sìn fún lọ́yọ̀ ọlọ́run ọlọ́run ọba fi kọ̀ndẹ́mù gbogbo táwọn yẹn bá jọ́sìn gbogbo tẹ́lẹ̀ jọ́sìn fún yẹn kọ̀ndẹ́mù ní gbogbo wọn. ilà wàhù tó wá wà lábẹ́ rẹ̀ mùsùlùmí ìbádàtà lillahi wahda ó wá ọlọ́run wá fi yí o fi jọ́sìn rẹ̀ lẹ̀ olúwa nìkan àgbọ̀dọ̀ wọn fi jọ́sìn kò sórogún fún níbi abẹ́jọ́sìn fún gẹ́gẹ́ bí ẹjẹ́ sí pé kò lẹ́gbẹ́ kò lórogún níbi ìjọba níbi ìkápá níbi agbára. wọ́n sọ wá rí àlàyé láìlá ìlànà tí ó kílẹ̀ rẹ̀ kan tí wọ́n ní wọ́n fi gbọ́ àgbẹ̀yẹ rẹ̀ dáadáa. ó lọ̀rọ̀ tó lu aṣọ́nà àkùrá nìgbé mo ní ìgbà tá nàbí ìbùrọ̀ yìí olúwa nígbà nàbí ìbùrọ̀ yìí mò ń sọ fún àwọn bàbá rẹ̀ àtàwọn àjọ bàbá rẹ̀ pé ilẹ̀ ní bàrọ̀ ohun mi máa tà ìtumọ̀ láyé láyé láwọn ẹwà o gbogbo tẹ̀ ń jọ́sìn fún yẹn pátápátá èmi dìzú òòlù wọn o èmi sì gbọ́ pápọ́tẹ̀ kúrò nínú ọ̀rọ̀ wọn. ìjọ tó jẹ́ iláìlà ilẹ̀ aláwọ̀ yíyọ òun tó lọ́rọ̀ míì tó lùwà tó sọ́dọ̀ Al-Kùránì pé ọlọ́ni ànábì pé gbogbo àwọn tá a gbé sílà ní lọ́wọ́. sọ ẹgbẹ́ wa ẹ bọ̀ ilẹ̀ akẹ́lùmọ̀tì ẹ bọ̀ wá kájọ gbàgbé yẹn wò bẹ́yìn náà náà àbẹ̀ àwa òjò yín lọ bẹ́ẹ̀ ẹ̀yin ló sì jù wá lọ bẹ́ẹ̀ àwa àti yín la gbọ́dọ̀ tó gbá gbólóhùn yìí ẹni ọlọ́run bá ní kó pa àwọn àrùn ìta ayé ẹ̀kọ́ lọ pọ̀ kí ló dé pè wọ́n sí gbólóhùn tó jọ pa wá pọ̀ tá a gbọ́dọ̀ tó gbà sójú abá ti ń pe àwọn tó ń gbé ọjà ní àmọ́ ń pè wọ́n pé wá gba òdodo ní àá pè wọ́n ẹ máa bọ̀ wá òdodo rèé ẹ wá ṣe kí ni ẹ wá gbà á. ẹwọ́n tó kù wọlé lórí olúwa ní wọ́n tọ ẹ wá ẹ̀yin kìnìrí ẹ bọ̀ ẹ̀yin nọ̀sọ́rọ̀ ẹ bọ̀ bọ̀ gbólóhùn kan wà tó pa gbólóhùn ni pé àlànà àbúdá a ní jọ́sìn fún bẹ̀rù gúnra fún wárà lọ́wọ́lọ́wọ́ rẹ̀ wá ìgbàrà lọ́wọ́ rẹ̀ wá ìdáhùn lọ́wọ́ rẹ̀ bẹ̀rù rẹ̀ a ti ní bí kankan wúrogún pẹ̀lú rẹ̀ àrùbáyẹ́bẹ́ hindu nìlá ẹnìká bá kan wọ ní ma wá sákan lọ́nà kéèkéé káwọn náà fọ́lú àwọn kalẹ̀ ìtòlù adékẹ́sà àwọn èdè ní sí rèé ọ̀gá ní ẹ̀sẹ̀ máa bọ̀ ẹ̀kẹ́ máa bọ̀ kọ́ ẹ̀dá kan tó wọ́n sí yìí ẹjọ́ wọn bá ti darí ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله ṣé wọ́n ti máa bẹ́ẹ̀ bí jẹ́dẹ̀ bẹ̀rẹ̀ wọn kí láti fi jọmọ́ wọ́n ti ṣíwọ́n ti mùsùlùmí nù bẹ́ẹ̀ náà nígbà bẹ́ẹ̀ pé àwọn bíbí àwájú kò wá ẹ mọ̀ ẹ̀kọ́ wá gba súnmọ́ láàrin ẹ̀fì bíbí alẹ́ níjọ wọn bá ti wá bíbí àwọn ẹlẹ́ kí ni yóò máa dùn ó ti súnà foundation tó ṣe kéde àmọ́ ẹ máa bọ̀ àwọn adákẹ́ níbi lágbègbè wọn bí àní ilẹ̀ sọ̀rọ̀ bí ìyá yẹn àárọ̀ tó ń bẹ̀ wọ́n sọ̀rọ̀ pé kíní kan ní súnà àmọ́ ẹ̀kàjá ti sọ́ọ̀sì ọ̀rọ̀ yìí ká kàn sọ a bá sọ̀rọ̀ ẹ̀sìn ó pọ̀ sí ìpínlẹ̀ ẹ̀wọ́ pé a sọ̀rọ̀ àdúgbò wa pé a sọ̀rọ̀ mọ̀lẹ́bí wa pé a sọ̀rọ̀ bísínẹ́sì wa àmọ́ tó bá jọ́rọ̀ ẹ̀sìn akọ́kọ́ gbọ́dọ̀ pàdé níbi tó jẹ́ òdodo láti pè wọ́n lọ́nà ọlọ́mọta àti wàhálà pẹ̀lú ọ̀rẹ́. lọ fa ẹ̀ńtà wa láwọn ọlọ́wà bẹ bá wá sí àwọn kìnìún kan gbà bàbá wa láwọn ò gbà. ẹ̀yin mùsùlùmí ẹ̀yẹ sọ fún wa pé tọ̀ bẹ́ẹ̀ bá ti wá lé ẹ̀ka sí ní ìtọ̀ ẹ̀yin kìnìún yìí ẹ̀mọ jẹ́ ẹ̀yìn pé àwa ń ti wá àwa mùsùlùmí làwà. ẹni tí ó bá gba láìra ìlànà ọ̀pá gbogbo nǹkan tì fún ta ni jama kọ́ bá kẹta kí ẹgbẹ́ yà látà láti ìdílé gbójúlé láìlá ìlàlá òlà lórí ó ní nìkan nìyí ìyá lórí láìlá ìlàlá làwọn gbójúlé àlá lásán ní ìyálá gbogbo bí lọ́lẹ̀ ìgbójúmọ̀ ààrẹ ìgbójúlé láìlá ìlàlá ni ah ẹni ọba ti ṣe láìlá ìlàlá táàfin ṣe yá àlá adúgbọ̀rọ̀ bá ṣe kò ní ìyá àyáṣẹ́ mọ́ yá àláwò nìkan tó ẹni tó bá ti bàjẹ́ sí àyáṣẹ́ fún àwọn sọ pé yá àláwò tó mọ́nu tó bá ti jókòó níjà sí ìkó àbí tá àbá gbà kọ́lọ́wọ́ bá lágbára lọ but kálukú ó máa ń ìjì ká fẹnu sọ pé ọlọ́run kò lágbára ẹnu là máa fi ń sọ mo tó wá ti fi pé kí aṣọ wa jẹ́wọ́ rẹ̀ kí ní jẹ́wọ́ rẹ̀ ọkùnrin ò bá sọ̀rọ̀ kan tó fain rẹ̀ bí ìfò gan wọn láyé bí òsè dúró lásán sọ ọ̀rọ̀ gidi àràgbélayé sọ ọ̀rọ̀ gidi bí ọmọkùnrin òsè gini ọ̀rọ̀ gidi gbogbo àwọn ọ̀rọ̀ yìí But the question now is, are you ṣe wo lásán àgbọ̀ àbọ̀tàlá àdójì? Ìgbẹ́ ọlẹ́gbàá ni wọ́n wá rí ẹ òṣè dúró lásán àmọ́ ẹ táwọn aládùúgbò àkọ́kọ́ dúró táwọn àgbà wọn. Ọlọ́run kọ́ ọlọ́run lóòótọ́ ṣùgbọ́n ṣùgbọ́n bò ó tó ní kó tó dúró tì ní. Tó bá yẹ kóun nìkan ló dá wa. Òun nìkan ló sì tọ́jú wa gbà tá à ń bẹ nínú ìyá wa. Sẹ́yìn náà àwọn á ti àwọn ewu kan bẹ̀ta àti kọjá sílẹ̀ ẹ̀ gbọ́dọ̀ wọn jẹ́ àwọn tó bá bí wọn tó wọ́n sí ewu ni ìyá tó lóyún sínú ewu lórí ewu ló wà àwa ọmọ tá à ń bọ̀ náà inú ewu láwà kákùnrin náà inú ìyá wa táwà sọ́rí tó pè ní àkùnrin jẹ́ tó máa wọ àwọn tó fẹ́lẹ́ báyìí ni o àwọn fẹ́lẹ́ báyìí tó bá fẹ́yìn ní tó ń lè gbà pa ìkànnì ìyá ni pẹ́ẹ́pẹ́ ìyá wa sì mọ̀ ní gbóná ìlú dúdú kódà ìlòmíì ìyá rẹ̀ ní ìyá rẹ̀ ní gbà títọ̀ títọ̀ yá rẹ̀ ń èyí tó wò fọ́ lórí ìyá sì lanú mẹ́lẹ̀ ìwò tí kí ni wọ́n fún ọlájọ́ àtá ní láàrín ìṣẹ́ rẹ̀ ohun àjálọ́jọ́ tó jọ́nà ìgbà tó nìkan bá lè sọ wa níjọ́ káàkiri ẹ̀sí ìlú àkáì káàkiri ìmọ̀ bá àti ìta àti ìmọ̀ pẹ̀lú ìyàwó wọ́n bá yí ìmọ̀ jù bẹ́ẹ̀ lọ tí ìbá ti ìyàwó abáta àwọn òní dákú olùyàwó kára ní àmọ́ mi fẹ́ ìlú sáfúgbọ̀n bọ́ síbi àti ìdàgbàdé yìí sí bọ́bá yìí lọ pàá ní fún ọdí dákàbí àbọ̀ ní dákàbí ẹ̀ ọ̀ ní rí lórí rẹ̀ tó tún sá láti kò tún ọ̀gẹ́ tí wá lè mọ bí yẹn sí mọ́ sáré ọkọ̀ tó wà mọ̀ bẹ̀rù kan nílẹ̀ yàn wá àwa ni ọwá láyé ò ṣe dájú kò ṣe dágbé àwa ní dáadáa mọ̀ gbé pẹ̀lú rẹ̀ ọwá lórí ọlọ́run lẹ̀ àwa jẹ́ olójọ́ ọlọ́run nìkan tó wá ní àrùn lóòótọ́ ọlọ́run àmọ́ àmọ́ kò tún mi àmọ́ tí ò sí ń jẹ́ ìjọ́ta ń bẹ nínú ewu ọlọ́mọ sàdáni ní mọ́ nìlú èkó mi alákùnlé ha àwọn tá a gbọdọ̀ dì mú ẹni ẹ̀mí wa lélẹ̀ agbà tó kù sẹ́ni ní agbára lé àbíta ní jama akàmọ́mọ́ bẹ̀rù lásán amọ́mọ́ bí wìmọ́ ẹjẹ́ kí sí ọmọ wa ju ìwé pé àgbà ilé ìjọba nígbà láti ra àkùnrin. ẹ̀rí lóyún. ibi ká jẹ́ ìgbà nígbà Muhammad olùsí ọlọ́run ní òun náà láyà náà lọ́wọ́ à. ọ̀rọ̀ tó wà mọ́ bẹ̀rẹ̀ àwọn ó ti wá báyìí òjíṣẹ́ tá a rán ti di wá báyìí kó òjíṣẹ́ òtítẹ́ yìí ibi ó sì wá dé ni pé àzízo náà àlè ó máa ń tóbi lẹ́ni rẹ̀ máa àlè tó ẹni challenge ṣe bá face problem ló máa jẹ́ kó problem yín problem rẹ̀ ìdààmú tó bá bá yín ìdààmú yín ìdààmú rẹ̀ kódà àmì òtítẹ́ yìí dé ìmọ̀ ń kòkòrò pa yín ni bí ti yóò ti dá ní mọ́sáré rẹ̀ lílè mú obìnrin náà ọ̀rọ̀ fọ́n òjíṣẹ́ yìí á ah. ó mọ̀ láàánú àwọn olùgbàgbọ́ òdodo lójú wà láàyè àdẹ́bí láàánú àwọn àyè mọ̀ ìlú láti jẹ́ gbèsè ká máa ṣàṣàlá tó bá nìyẹn aláya jẹ́ gbèsè rẹ̀ yá nígbà àdẹ́bí ṣe fún wa àdẹ́bí lójú àyè mọ̀ ìlú ó láàánú àyè mọ̀ ìlú bá a ṣe mọ̀ náà ni ó mọ̀ sáré rẹ̀ bá ti mọ̀nà kódà wọ́n níjọ́ ànẹ́bì tó fẹ́ jáde láyé nígbó lóòótọ́ ànẹ́bì tó ń pariwo kó tó kú ni pé Allahumma ummati Allahumma ummati ìgbúdó àmì ń lọ nìyí àwọn àdúgbò àti mo fẹ́ fi ilẹ̀ bóun náà ti ń sọnù ànẹ́bì tó ń fokó lórí wa pé bóun náà ti ń sọnù ẹni ó ti parí iṣẹ́ tiẹ̀ kó mọ́ làbíjẹ́ náà sọ́nà bá wà ní ìwọ̀sán yìí ọlọ́mọdé àbá ìtumọ̀ ká jẹ́ nípa àtàkùn àmàmù ọ̀ṣọ́ náà wà bá ní ṣe ìtumọ̀ rẹ̀ ni tọ̀ àtúbú àṣẹ tá à ń lẹ́nu ìròyìn tó bá mú wa fún wa á gbà ẹni tó bá kọ̀ fún wa tó jáde pé ká kó bẹ́ẹ̀ fásitì kó bẹ́ẹ̀ ká mọ́ ẹgbà náà fẹ́ sin ọlọ́run pẹ̀lú nǹkan náà àfi ń dáì lẹ́bí ìbáníká ti sin náà nǹkan bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ pé ẹni àṣẹ ìwọ náà mọ lọ sọ́ra rẹ pé ọlá àlẹ́bí sọ báyìí tó bá ti pọ̀ mọ́ ṣe mọ̀ pé ìjẹ́rìí rẹ pàlẹ́wà àmọ́ òjíṣẹ́ ọlọ́run ọba ní ti òjòkó òjòkó mo gbé náà òjòkó òjòkó èyí tí ó mọ òjòkó tí ó sì fi rí ìdíjòkó ó ní kí wọn náà ṣe ìyẹ̀jú lórí àwọn mẹ́rin ó ju mẹ́rin lọ pọ̀ mẹ́rin làbá sáré kà fún ọba ti ń pàṣẹ báyìí máa sáré mú lọ ti ṣe níjọ́ ọba ti ń kan báyìí máa sáré mú lọ ti jùlẹ̀ níjọ́ ọba ti gbọ́ sọ báyìí kódà bí ò bá lọ òdòdó ìmọ̀ pé gbogbo tó bá rí sí lọ́run láyé make sure pé á ètí ìtì àlẹ́lù bá ṣe rẹ̀ nábìlà kan lọ́wọ́ ẹ̀mọ ìyẹn make sure pé á ah, irú nábìlà tí mo máa ń yẹ̀ yìí àlẹ́lù bá ṣe kí ni ìmọ̀ ìyẹn tààjú lọ́wọ́ ẹ̀mọ ṣe yóò jẹ́ pé tààjú dá àlẹ́lù bá ṣe kí ni àlẹ́lù bá ṣe tààjú gbòòrò òru mọ ìlú nábìlà àbújá tí wọ́n bá dúwá rí rẹ̀ pé tààjú bù every first Friday of the month ni sáà nábìlà ṣe kẹ̀ ìfura sí ẹ̀ wọ́n ti ń ṣe nǹkan mí lẹ́yìn títa ní lẹ́yìn tàbí ọlọ́run lápò mọ́ sáà sáré wọn. a ti sọ dẹ̀lí ìlú láìlá ìlọ́lá tó torí pa ọkọ ní mùsùlùmí àti muhammadu rasulullah irun tá a wá sọ lẹ́ẹ̀kẹ́ tán ní àmọ́ kí ẹ̀rí rẹ̀ dàgbòlúwa zakatọ́ ní àmọ́ yọ ẹ̀rí rẹ̀ dà tàwíìd yẹ láìláìlá yẹ kí tí mo túmọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan sí ọ̀rọ̀ bá nìkan láìwá sí gbogbo ẹ̀ olúwa ní ọlọ́run náà pàwọn èèyàn láti ẹkọjá akọ́dáàtì mẹ́rin ẹjọ́ mi lónìí ọlọ́run mùsùlùmí sí ìnáwó dì láti fọ ẹ̀ tí wọ́n mẹ́kù tó ìdèmí nìkan ni wọ́n mọ̀ sí lẹ́yìn yíò kọ́mọ kírun láti mọ̀ yọ zàká ọlọ́run ní bá ń ṣe ilé ẹ̀sìn tó yẹrantí mẹ́sìn ṣe ọlọ́run tí a ti mùsùlùmí tó yẹrantí ẹ̀rí ká mọ̀ kírun ẹ̀rí ká mọ̀ gbàgbé ودليل الصيام قوله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم Olúwa ní mo fẹ́ jẹ́ ìgbàgbọ́ lódodo kutiba alaykum láti ṣàwẹ̀ èèyàn lórí lórí àmọ́ kutiba ala gẹ́gẹ́ bá ti ṣe lọ́rọ̀ èèyàn lórí àwọn ẹni tí wọ́n ti wá síwájú yìí. La'allakum tattaqun bóyá ó ṣe é ṣe kẹ́ wàdàlílù hajj ẹ̀rí pé ká máa ti hajji ọ̀rọ̀ olúwa lọ́pọ̀ wà ní pé ọlọ́ni ẹ̀tọ́ ọlọ́ni tó jọ ẹ̀rẹ̀ lórí àwọn èèyàn pé ká máa ṣe hajji lé ọlọ́run ìwọ́tọ́ bí èèyàn lówó tí ò ṣe hajji tó bá kú ká tó tún ogun rẹ̀ awa lọ bèèrè pé ìlú náà ń lọ hajj hajj ní ṣèṣe ṣèṣe two point five ten million awa kọkọ yọ owó hajj ní owó rẹ̀ káwọn ọmọ ìlú lọ hajj yìí wọ́n wá fún pé ah, yá lè owó ìsanwó lọ ní ń sí lágbájá tó tí ò ra ọ̀rọ̀ kó lọ́rùn rẹ̀ máa máa rí ukí ní ìníṣe fún ọ náà bá orí ájú ìníṣe ọ̀tàgbákò rẹ̀ wájú ọlọ́jọ́ gbé dàtí àmọ́ torí ìsìláàmù yóò pé nù tọrọ lágbára rẹ̀ ọ̀sẹ̀ yìí ọlọ́dà kò sàmì rẹ̀ kan wá. ọlọ́lá mẹ́rin jáde ìjọ rẹ̀ yẹn lé lórí fóun ọgbọ́n òlẹ́ni bá ní kápá ọ̀nà tó gbà níbẹ̀ ó ní kápá owó ó ní kápá àlàáfíà ojú ọ̀nà tí tọ́ ọkàn balẹ̀ láti rí mẹ́ orí afẹ́fẹ́ oníwẹ́dà dá sí orí róòdù ló fẹ́ gbà wọn ní kò sáwọn àdìgbò dayò lójú ọ̀nà orí omi ló fẹ́ gbà wọn ní òkú kọjá bó ti òsì yẹ. ọlọ́run lẹ́ni bá wá gbẹ́rù gbọ́n rí tó yarí kó wọn ò ní ṣe tó ń lálẹ́ yìí fa iná wọn àwọn ní yóò ń lọ́n. ọlọ́run lè ní ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mú rọrùn kú omi gbogbo àgbáńdá yìí bí gbogbo yín bá dẹ̀ sí ní kò túrù kankan láàrin ilé ọlọ́run ẹ gbogbo bọ́lọ̀ ni ẹ máa sínú ẹ máa bàwẹ̀ ẹ máa sínú gbogbo ẹ nígbàrá kí ló fi áàdì lórí ọlọ́run kí ló fi áàdì mọ́ ọlátọ́nà ọba ń lò ní irun tẹ́lẹ̀ àjẹ́ jìbì jọ sọ bónọ́ọ̀sì wo ni irun tèmi káùntì lórí ọlátọ́nà ọba ń lò bónọ́ọ̀sì wo ni ká gbàdọ́lọ́ ni a máa ṣe jùlọ ní pé adáko sọ́ọ̀lọ́ bí mọ sí ìbọn rẹ̀ ṣe jùlọ àbó níyàwó tó bá yàwó rẹ̀ ṣe jùlọ sọ́dọ̀ bá ní a máa ṣe jùlọ kọ́ ni máa ṣe jùlọ pẹ̀lú ìyàwó tèmi ni sotori ara mi ni kọ́ni máa ṣe jùlọ pẹ̀lú ọmọ mi kọ́ni máa ṣe jùlọ pẹ̀lú ìyá mi kọ́ni máa ṣe jùlọ pẹ̀lú àǹtí mi àbábọ̀ mi ni so àǹfààní ara wa làwọn òfin ọlọ́run lọ́wọ́ bá ṣe mú wa káyé wá lè tò ní ó sì lè bá láwọn. àwọn sàkún alágbọ̀yọ̀ rẹ̀. tẹ́yì hábi yí kí yá gbàgbé sábà tó kúrò náà lẹ́bù ta ló lójú rèé tí mùsùlùmí gbọdọ̀ wà orígun márùn-ún ìgbọdọ̀ pé lẹ́bù ẹlẹ́ẹ̀kejì olúwa háì gbogbo mùsùlùmí kọ́lé ìsàlẹ̀ ìyóni المرتبة الثانية الإيمان، thaniya al-iman ipò ìgbàgbọ́ lẹ́wù kejì nìyẹn nínú islam ìyóni next level next level tá a lò nàìjíríà lẹ́yìn àwọn nàìjíríà fara hàn àmọ́ next level tẹ̀sí ni lẹ́wù eléyìí wá ga ju lẹ́wù àkọ́kọ́ lọ sọ lẹ́wù àkọ́kọ́ nǹkan ọ̀pá tó dúró aṣọ pé àyè tó gbolè tó ṣe kí ni ó pọ̀ lẹ́yìn. táwọn ọmọ orí márùn-ún mi bá ti pé pé yóò bá sí nǹkan míì ó sì gbìyànjú pé kí mùsùlùmí jẹ́ mùsùlùmí kódà ara ẹni wá bá nẹ́bí ó ní àlẹ́bí dákùn mọ́ sọ fún mi kí làwọn ọjọ́ rẹ̀ àlẹ́bí wa kà wá ìdáná ìsìlámù ó ní àlẹ́bí sọ́yìn tó kà fún mi èyí ní ṣe nǹkan ní àfihàn nǹkan tó sọ èyí ní ẹnu máa tọ́ sọ yìí kan lè yí mọ̀lọ́dẹ́bí sí náà sí ni ó sọ pé ó lóun fẹ́ wà níjọ́ sí lẹ́bù ordinary tó ṣe ṣẹ́gun àtọ́kùnrin ní ṣe ẹgbẹ́ta afla àwà àbí èyí sọ́dà àlẹ́bẹ̀rẹ̀ tó bá ṣe kí bó ti sọ̀rọ̀ owó tó ló sọ̀rọ̀ yóò ti máa lọ sí náà lẹ́nu tó fẹ́ lọ mójútó nù ni ó ti jèrè wọ́n ti rẹ̀dà lọ́jà sí níbi ìyá àti tún palẹ̀ ní ìsìn àwa tá jẹ́ mùsùlùmí lè tá a yẹ bẹ́ẹ̀. wa ló àbí ti kọ́ bùsọ̀ wa ló yanjú ni àbí ìdáàbò zaka àwọn yòóyọ zaka mọ́ àtàkà nàbẹ́ ti dẹ́lómi kò mọ́ pa zaka ó ẹlòmí zaka ti wọ́n owó rẹ̀ kò yọ lọ́wọ́ mọ́tà gbà wá láàyè ti gbẹ́lú tó ní ká discourse ọ̀rọ̀ wọ́n ẹlòmíì tí tó fi ń ṣe sádàkà gan-an ó ju zakatọ́lọ̀ ní ayọ̀ lọ àmọ́ wájú ọlọ́wọ́ ọlọ́wọ́ bò ní bá gbé bẹ́ẹ̀ lọ́tọ̀ ní sádàkà ọ̀tọ̀ sí ní kíni zàkà bọ́ ọba yọ sádàkà tó ń yọ zàkà bí ẹni kí náà fílà tí òkè ọ̀rọ̀ yẹn ni ọ̀rọ̀ ní lọ́wájú ọlọ́wọ́ nínú bí ẹ látara ìwà yóò kó kàn máa jẹ́ nìfún ló wà lè ní dáadáa púpọ̀ àmọ́ mẹ́kọ̀ọ́ pàtó sí wá ó sì gbọdọ̀ má sọ́dọ̀ yọ lọ ni ẹnu bí àdúgbò rẹ̀ owó ìwọ sì wọ owó rẹ̀ ẹnu bí ìwọ owó rẹ̀ ara rẹ̀ lè mọ̀ yóò ti ẹ̀ tiẹ̀ sìnkú tó yóò dàgbà dáadáa ọmọ nígbà ò owó rẹ̀ ó ní tó ló ní tó fi àmọ́ àìwá mọyé àwọn tó yẹ kẹ́ni ọjà ká lẹ́nu ẹ bá ti sọ́wọ́ àzàká fún wọn ọgbọ̀n àzàká kọ́ làwọn fò ní o sì bẹ́ẹ̀ nìkan tó ń gbé àzàká lẹ́nu kò wọ́n máa yọ. adínàsì nu lẹ́gùn tó kéré jù lóṣù gbọ́dọ̀ wa ó wá fún mọ́ lẹ́gùn ẹlẹ́ẹ̀kejì lọ tábàtò ìmọ̀ wọ́n sábà ní ká wẹ tuntun tí mọ́nì ní ọlọ́bí sábọ̀ lọ́dún lọ́sàbà ẹ̀wọ̀n ní sọ̀rọ̀ bid'un wa sab'un rusul bí seventy something ni àwọn afá mi seventy three. a ní ìjọ wa ga jù nínú ṣọ́ọ́bà tí mẹ́lára iman onílá ìlàhà ìlàlá. ìjọ lójú nínú ipò imani ìjọ lójú nínú àwọn ṣọ́ọ́bà tí mẹ́lára imani ìmọ̀ àtọ̀tọ̀ lẹ́ ó ní ká máa gbé tó bá lè ti wá ṣùgbá ká máa gbé kó olójú ọ̀nà lórí àwọn ọmọ ìta ọmọ ká máa gbé kó tó bá lè ti wá ṣùgbá ká máa gbé kó olójú ojú ọ̀nà. Ìjẹ́jú òní. Wàlìhàyá ṣùgbọ́n tó ń alùsọ ní lójú tí. Kéyàn ní kíni jama kò lójú tí. Ṣùgbọ́n tó ń ẹlẹ́tìmà ẹtútù kan lòun náà nínú ẹtútù ìmáyé. Ẹtútù kan lòun náà nínú ẹtútù kíni gbogbo tọ́ orígun ìmánì tó gbọdọ̀ pé sí yẹn lára mélòó ni jama ṣe tà kó lára òbí ládùúrà ẹ̀kọ́ máa ń wojú mi kò ń dànù ọba bá bí kí n ti máa rí ọ wọ́n ti àtẹ́yẹ ìyàwó lè máa rí ọ bí ti rẹ̀ ha kí ló kọ ilé ìdí máa ṣe lè pa sọ̀bánu kọ́ ní ìyá mi àbígbádùn náà wọ́n jà máa àwọn ọ̀dọ́ ọ̀rọ̀. báyìí orígun imáà tó gbọdọ̀ pín sí ẹ̀dá síta mélòó ni mẹ́fà náà. يتطلب أربعة أمور láti lè sọ pé ọ ní ìmánì bìlá àtẹ́mẹ́rin ní ìmánì òfin lọ ọgbọ́dọ̀ ní mẹ́rin pé ẹni tí ń jẹ́ olówó ọba ẹ̀dìdì ẹni tí ń jẹ́ olówó ọba ṣe kéde ara ọ̀gbọ́dọ̀ ẹni bá fẹ́ ní mẹ́rin bìí láti gbọ́dọ̀ ọkọ ní ìlú àlè ìmáà ní wọ́n yóò lè là to believe in the existence of Allah subhanahu wa ta'ala kò ní bìlíìfù gbọ́dọ̀ ọba ó ṣe kí ni ìbẹ̀. ìkejì àlè ìmáà ní wọ́n yóò lè àwọn ẹsẹ̀ tó lọ́wọ́ ṣe kọ ní mẹ́rin kò nìkan ló dáa sí kò lẹ́nu kò lóru ọ̀dọ́wọ́ kò lórí kò nílé bọ̀ kò lọ́mọ jẹ́ onìkan ló pàṣẹ rẹ̀ dídá sọ́mọ dídá ẹ̀dá dídá ọmọnìyàn dídá màláyíkà dídá lẹ̀ dídá omi dídá tẹ́kù dídá ráwọ̀ mímọ dídá ẹ̀mú ìsàlẹ̀ ìdí àtìmánu bí máa ìkẹta àtìmánu bí ìyàtì kọ ní mẹ́rin ní gbogbo tó wà tó jẹ́ ìjọsìn tó béèrè lọ́wọ́ wa ọ̀nẹ̀kẹ́ láàbà sínú mẹ́rin òdòdó. àbẹ̀ wá sí báàkì ká ní mẹ́rin nípa àwọn orúkọ rẹ̀ àti àwọn ìròyìn. a ní bẹ́ẹ̀ ní gbọdọ̀ pé lára ẹni máa ẹ̀ báyìí yín kò dógó kó lọ́wọ́ lọ́jọ́ dédé àlàáfíà wà sọ́lọ́ sí pé òun ò bá mi dé ìdìbò dógó ìdó máa wà nípa àtọ́ ti kà fara àwọn ọjà níyàlú torí wọ́n ṣe ẹ̀fẹ́ àtakò àlàsìnà bàbá ọ̀sìnfà tó ìgbà méjì láì wọn ló àtúwọ́ wá ní ìbáni sáwọn màláìka ọlọ́ ẹ̀dá kan ni wọ́n tọ́lọ́wọ́ bá dá wọn láti rí ìmọ́lẹ̀ ẹ̀dá kan sì wọ́n tó ṣe pé láàyè àṣùwọ̀n lọ́hà máa wọ̀nyẹ fàálù nà máa ní tọ́lọ́wọ́ bá láti kí ẹ sí báyìí wọn ní ṣe náà wọ́n bá bẹ̀ wọ́n ìdúrà sì ní kí máa ṣe ẹsẹ̀kẹsẹ̀ lọ́tọ́ àgbà tó wà wọn ẹja báyìí ní ẹnìmọ̀lẹ́ àdìgbà àgbà kọ́lọ́wọ́ bá ń bá àwọn ẹsẹ̀ kan ní wọn lọ́wọ́ nítorí ẹ̀dá wọn náà nù àwọn ẹsẹ̀ yìí ló lọ sí àwọn náà wà ní jáde atẹ́kùn fífẹ́ àwọn náà wà ní jáde orin tó ti rọ̀ àwọn náà wà ní jáde ìgbéyẹ ṣe tó fẹ́ fèrè àwọn náà wà ní jáde àti ẹran àti ẹran wa bá wọn òṣìṣẹ́ ọ̀nà ó gbà ó tẹ̀ wọ̀nyí ara wọn àlùmọ́ọ́nù ìmọ̀ọ́nà ìmọ̀lẹ́ àdìgbà ìmọ̀lẹ́ ìmọ̀lẹ́ àdìgbà àwọn tá a bá mú kọ wọn nínú wọn a máa tì wọ́n pẹ̀lú kọ wọn àwọn tá a bá mú kọ wọn àyíká fún wọn ló kọ wọn àmọ́ ìdílé ayélujára àmọ́ ìsọ̀rọ̀ àfihàn gbogbo àwọn tá a mọ̀ yìí kí láàárọ̀ mọ̀ sí wọn a máa tì wọ́n bẹ́ẹ̀ tí tá a bá mọ̀ mọ̀ pé wọ́n ti tó náà wọ́n kọ wọn lẹ́ka táwọn yẹn máa ń dá ọkọ̀ ìkànnì àzọ̀rọ̀ àfihàn àti kí ni ìtọ́pẹ́ náà àzọ̀rọ̀ àfihàn kó náà yorùbá sọ ìdí wọn lákùn nípa òtù àyíwá sọrí àjọ ìyìn orúkọ lè ara kọ lẹ tó gbé òun wá bẹ́ẹ̀ fún àlàyíkà tó ń pààyàn láàmìnà Al-Qur'an wà láàmìnà Sunnah àwọn àbá ló kọ òun jọ kọ́dọ̀ àwọn màmí ìsìláyé làbí ti wá èyí tó wá darí pé nígbà náà ti fi wọn mọ̀ràn kàtà ní ìsìláyé làbí àjò pẹ̀lú ẹ̀ níjẹ́ bá gbọ́ lọ́dọ̀ wọn ẹ má pè ní rọ ẹ sì má pè ní òótọ́ ẹ ṣáà dákẹ́ pa rẹ̀ àyàfi tẹ́ bá rí pé wọ́n sọ kó ṣe dédé àlùkùránì ẹgbàá lọ́wọ́ máa bá àlùkùránì lọ sí ẹgbẹ́ àlùkùránì lẹ́wọ̀n á lò ẹ̀wà ní lọ́bí ṣe ká rí pé àlùkùránì lè gbára lé kìí ṣe ọ̀rọ̀ wọn. àbí lọ́wọ́ àlùkùránì takò ẹ̀ takò ní o àmọ́ lọ́wọ́ àlùkùránì òfin ilẹ̀ tó takò ẹ̀yin ẹ̀ mọ́ fi ní ilẹ̀ ẹ̀ jùmọ́ ṣe kí ni ìdí mùsùlùmí má fi àṣàrá ìlú ilẹ̀ fún àlàyé kan má fi sọ pé kì í jẹ́ azrael o fọwọ́ la bá mọ̀ tó bá ẹgbẹ́ àlùkò hàn mọ́lákò lè wọ́pọ̀ gbogbo pé jẹ́wọ́ sojú wo bá sọ̀rọ̀ pa mọ̀láìka tó bá yẹn kí lọ́mọ pé mọ́lákò lè wọ́pọ̀ hàn tó gbogbo àwọn á sì gbà kọ́lọ̀ wọn bá ń lò wọ́n ká mọ́ wá sáàbù àwọn ọmọ ànábì adáwọ̀ ìdú ọmọ ànábì adáwọ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ i táwọn yóò bá ti sọ̀rọ̀ àwọn yóò sáré gbọ́ sí ìlú tó ń sọ ọ̀tọ́ àwọn màláíkà àti kí wọ́n bẹ wájú wa wọ́n bẹ lẹ́yìn wa àwọn yìí làwọn fẹ́ protect pé ẹni àbúrú kan tọ́rọ wò kọ́ mọ́ àti máa ń bọ̀ láti wájú ní ọkọ̀ mẹ́ òun ni kọ́mọ nígbà tí wọ́n yìí ìbọn kí ní ẹsẹ̀ yẹ lọ́jọ́ àpáta ọkọ̀ àwọn màláíkà àwọn lọ́wọ́ bá ń lò sábà bí rẹ̀ iṣẹ́ tó gbé láwọn yóò lọ́wọ́ màmàlá ìkàlà orí òkè ní ìlú máa ń ọgbọ́dọ̀ gbá màláíkà lọ ọgbọ́dọ̀ gbà kúrò wọ́n nínú bẹ́ẹ̀ sáré bí mo gbà kọ́ lóun ọba sọ àwọn tíra kalẹ̀ pọ̀ sí nígbà wọ́n sọ àwọn tíra yìí àwọn òdíjì ọlọ́run kan nígbà tó sí wọn ọjọ́ ìgbé ìdàgbàsílẹ̀ àmọ̀ kan nígbà tó sí alikọ́dà kádàrà tọ́lọ́wọ́ ọba kádàrà máa kọ nígbà tó sí xeyìrì yìí xeyìrì yìí wọ́n ṣe orí àbábúrú rẹ̀ ṣe rí orí àbábúrú rẹ̀ yìí bí nígbàtí ilá náà dọ̀rí náà náà ní ó ti wò ó ní o wọ́n èyí ni yóò bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo tọ́lọ̀ bá kádàrá pátá orí gbogbo ẹ̀. wọ́n ọ̀dọ́ tó wà láàrin wọn pé àtẹ̀lé yìí àwọn olólè yìí lójú ti wá. wọ́n ní sọ̀dọ̀ ọlọ́run oore ní. ẹjẹ fún wa lábòjú mi tọ́lá àwọn sábà fún wa láàrin. ẹni ó fẹ́ sí ìrìn àjò tó wá lápọ̀ìntmẹ́ǹtì bí ó fẹ́ lọ ó sì wáṣẹ́ wáṣẹ́ wáṣẹ́ lájú ọdún mélòó kan kò ní kò sì fún àwọn dọ́kúmẹ́ntì dání o kò sì fún obìnrin kan dání o ó ti wá wá dọ́kúmẹ́ntì yẹn ó ti tọ́jú gbogbo ẹ̀ kalẹ̀ tọ̀ nígbà ilẹ̀ mọ́ tó wá sínú àtúbà kó tó dé bọ́mọ rẹ̀ tọ́tẹ̀ sí lọ́mọ ti bọ́ sí dọ́kúmẹ́ntì ìyá ọmọ wọ tọ́lẹ́tì kó tó jáde ọmọ ti fa gbogbo dọ́kúmẹ́ntì yá sí ó yá gbogbo ẹ̀ tí ò sí lọ pìrìsẹ́ǹtì wọn bí tí níbi lọ lójú tiwa láàbùrú àbí òṣèlè ẹ̀ dáhùn mọ́jẹ̀ mọ́ ẹ̀ bàbáwọn tó bá ti látà ṣùgbọ́n ó lè fi á ah, ìlú òun wá lọ ìsí láàárọ̀ ìlú kọ̀ ó lè fi á ah, ẹgbẹ́ ọmọ òun lélẹ̀ ó lè mọ ọmọ ọmọ burúkú ní kí wọ́n fẹ́ láti jọ yìí o ká ní kí ni òtún mọ́ àbíkà tẹ́lẹ̀ òṣèlè lọ́dún àbá ìlú ẹni sọ́dọ̀ àwọn àdíjú ti máa ń kara wọn yóò máa lágùn wọn nínú máa pariwo àwọn ìyàwó àtàwọn ọmọ ẹgbẹ́ gbọ́n nígbàdùn wọn jọ́nà ọ̀sẹ̀ kẹ́sùn ọ̀pá àti ẹgbẹ́ ah àbá ti mọ gbádùn lórí ìgbà yìí ọmọ kìíní ka ọmọ yóò máa yóò sọ sí ààrẹ náà gbogbo àwọn oṣù tó bí kò tó mójútó wọn gbàgbà ọ̀rọ̀ bí yóò mọ̀ sọ lórí wọn gbóná. àbábá nígbà kìíní ìṣẹ̀lẹ̀ tó ti ń kọ́ra wọn kọ́nà wa bí hàn pé Abdullah ọbẹ̀ wá sọ́dọ̀ àti ọrí àmọ́ nǹkan tá àti jọ ọrí rèé ìwọ náà máa wò láwòrán sọ́tọ̀ ju wákùtù wò ó. lálọ́ ọba lọ tọgbé alágbèbẹ́ fáàbọ̀ ìgbà tí ó bá ti dé aago mẹ́sàn-án dé wípé wà á ti wà ní òbèrè ìfọ́ ọ̀bàdàn. àmọ́ tó bá tó gèrè yẹn á ti tẹ̀sí ńlá kan máa ṣẹlẹ̀ gbogbo àti ṣẹ́ o wọ́n fi ẹ̀kọ́ máa sọ máa sọ́ọ̀tì lẹ́ẹ̀mẹ́ta gbàtẹ́ bá fi láǹdì báyìí apá ọ̀tún ó máa ti dí bọ́ tó ọ̀ apá òsì òun máa ti kán sínú tàn lọ tó ọrùn rẹ òun máa ti jì àmọ́ ọ̀ ní kú o àmọ́ nípa àlàáfíà lórí ayé rẹ̀ ó wá ní pẹ́jọ ọdún márùn-ún ọ̀tún ní báláǹsì padà àmọ́ báláǹsì náà ojú àpáni kò ní lè dàbí ojú àlá àwa àwòrán yìí kábà kò ní òfin sí ọ ibi iṣẹ́ lọ́wọ́ wa lọ ya amóhùn ìjọ oníṣẹ́ òsì ọmọ oúnjẹ dọ́kúmẹ́ǹtì ẹjọ́ dọ́kúmẹ́ǹtì lọ́ọ̀mọ rùlọ́ ọ̀fin ní rújú ráyè ọlọ ìbí iṣẹ́ mọ́ ìwọ náà àbúlá ìwúdá ṣe fún ọ nínú méjèèjì ẹjá kan jàmá bọ́lọ̀ ń bá fi hàn mí kí lóun náà mú fúnra rẹ̀ nǹkan kan ó jẹ́ dànù kí ni yóò kó ìkóyàwó kẹ́ kódà kó dáná sulé àníkì àwọn ọlọ́run téèyàn ní ìmọ̀ mẹ́tọ́ bá ọ̀yà ọ̀ọ́ bá rẹ̀ kan ìmọ̀ nígbẹ̀ẹ́ kí má lè jáde mo ní ọdún kan ìwà lọ ilá sílẹ̀ ìsì ìbá wùlẹ̀ lẹ́jẹ́ ọmọ àmẹ́bí adámọ́nù amúlábá àwọn ìkọ́nà wọn bá máa ń ṣe ojú ìmọ̀ wa lọ ìmọ̀ wa ò gbé àìwá gbé ìmọ̀ wa ò gbé ó máa jẹ́ káàmọ̀ nípa fún olúwa wá sí láti ní kékeré nígbà wọn pẹ̀lú kádà láti kọ́ yìí wàṣọ bí nípa ti ilẹ̀ ìgbà ọjọ́ tí wà làwá ti ń gbè pẹ̀lú kádà rọ náà láburú abọ́lọ́dọ̀ náà èyí tó ṣe èyí tó dá fún wa at that moment ló ṣe lóko ọlọ́dà pọ̀ sí wáyé ojú ìgbọ̀jọ́ ní ṣèpàdà náà wọ́n máa jáde sí ìṣẹ́ nìkan nípa àǹtánù ìmọ̀lẹ̀ àyíká àǹtánù ìmọ̀lẹ̀ pẹ̀lú mẹ́rin ní méjì mẹ́fà tẹ́ bá lọ wò ó sí àǹtánù Islam ẹni pé gbogbo tí ń jẹ́ àǹtánù Islam àmọ́nù ìbọn yọ̀ lọ iṣẹ́ tí máa ń nà ó yà lóye ọ̀tá ìlà ìlà láwùbá ti fọ́kàwé àtẹnusọ ayé ẹ̀kọ́ adúfẹ́nu iṣẹ́ owó tó ju ààrùn ìrùn kíkí ààrùn àwẹ̀ gbígbà lóòótọ́ ẹni lè àárín òun àtọ́nà làwẹ́ wà àmọ́ tó bá ti sọ fún wa tí rọmọdọ́nà bá ní owó òsì mọ̀ pé lágbájá gbà ààrùn zàká ààrùn bí ẹ bá yọ bí ò yọ lójú gbogbo wa tó bá yọ fún mọ̀ sí lágbájá yọ ọ̀gá mọ́ hajj bí ẹ bá lọ bẹ̀rẹ̀ ààrùn kan lọ hajj. gbọ́dọ̀ ẹnu rẹ̀ ń wo àwọn ìmọ̀ rẹ̀

ẹni gbogbo tí ń jẹ àwọn tó jẹ àkànù ìmọ̀ òmùrù bàtìlà àwọn tó pamọ́ ni wọn but àwọn kan tó jẹ àkànù ìlà òmùrù zọhìrà ni ìmọ̀ ní ṣe ju ìsìlámù ẹwà ní lẹ́mú ẹlẹ́ẹ̀kẹta ní abágbó báyìí nítorí àsìkò ọjọ́ ti lọ insha Allah ẹgbẹ́ òkú wa ti ọjọ́ wọn ọ̀túnlákó àmà tẹ̀síwájú ní gẹ́lẹ́lá lórí alimọ̀tábàtò sáà alimọ̀tábàtò sáà ní àná ó yà káka ìwé rẹ̀ kárí tó bẹ̀rẹ̀ ókè ẹja gbẹ̀rẹ̀ rẹ̀ náà ti dájọ́ ọ̀rọ̀ náà insha Allah àwọn àkó gbogbo ẹ̀ papọ̀ àdìwà àmọ̀ lẹ́gùn bẹ́tẹ̀ ta ìwọ náà wà mọ̀ pé ibo ni wọ́n wà kémi náà gbọ́ra tèmi náà pé ibo sì ní èmi náà wà ọlọ́dà kan dàrí ọlọ́dà máa wà mí tó dáa ọlọ́run máa ń dára tí wà fún ibi tó dára ọlọ́run máa ń tù wá sí ibi tí ò yẹ ká wà ọlọ́run máa ń tù wá sí ibi tó yẹ ká wà lọ sọ́ni náà mo sọ ní abdul rasul muhammad ala sọ́ni ibrahim سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب السؤال سؤال واحد ايوه sílẹ̀ alùpùpù sọ̀rọ̀ ìbéèrè ẹ̀yọ kan ní kálukú ní ẹ̀tọ́ sí náà. Okay. Àǹgbà bá ní Ìsìláàmù ní kábàkùn ní ẹgbẹ́ nìkan àti Allah nítorí táwọn fẹ́ kọ́ ní ìṣòro wọn tàbá wá ní kó sudan àbí kó kọ́lẹ̀ sí ara ìná kọ̀ọ̀lẹ̀ lá tó yàtọ̀ tó sẹ́nu. èyí tí wọ́n pè ní táwọn àgbà àwọn ìwà sílú lórí ìmọ̀sọ́nù náà ìyẹn ti mú àtàgbàgbò tí wọ́n pè àtàgbàgbò bí à ń fira ẹni gbolẹ̀ fún kan ní oṣù mọ́lára. ṣùgbọ́n ìta fi ń kọ́ ní ìṣèyàn ìyẹn ti di pé a fi ń bọ́ kó lè bá níbi àwọn abúlúkà tó ń bẹ ní ọwọ́ ọlọ́wà náà. Ẹni ṣe hajj ni. Ẹni ṣe hajj ni. Ẹni tí ò lọ hajj, tí wọ́n á sanwó rẹ̀ fẹ́ni tó ti lọ ní pé kò lọ sí fẹ́ni kálẹ́ni náà ń gbẹ́nu hajj lọ́dún yẹn lẹ́lẹ̀ nǹkan ẹ́n méjì tó bá gbogbo nǹkan ọ̀bẹ ṣe hajj fún ara òun kó mọ́ gbà yó á lọ pé fẹ́lú míì tóun ò lé máìdà tó lọ tẹ́lẹ̀ pé gbà wá bá wá ṣe hajj lórúkọ ẹ̀mí kọ̀ǹdíṣọ̀ tó wá wà ń bẹ̀ ní pé tí ó bá ṣe hajj fún èèyàn ó gbọ́dọ̀ ti ṣe tiẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí ò bá ti ṣe hajj tẹ́lẹ̀ kì í ṣe hajj fún yàn kí ló fà á adágbà Muhammad sọ́wọ́ àṣọ lọ́dún kan ayé ìkóṣe náà ni ọkùnrin kan wá ṣe kẹ́lí àlejò rẹ̀ ó ṣe làbáyíká ló bá ní làbáyíká Allahumma hajjan an shubur ó ní làbáyíká mo jẹ́ pé ìrẹ́ ọlọ́run fún hajj fún ṣubúrúmọ̀ alájọ àti ká ní ṣubúrúmọ̀ ó lẹ́nu ìtọ́ tó ń wá bá ṣe é ájì tí wọ́n ti ṣe ájì ni ìwọ̀n ti ṣe ájì àkọ́ kọ̀ọ̀kọ́ ṣe tiẹ̀ tí ọ̀ràn ẹ̀yàn tiẹ̀ náà sọ́mbà níjọ́ ọba wa ṣe tiẹ̀ sọ́mbà ọba wa fẹ́ ṣe mí á ní ṣògbùrúmọ̀ ọ̀sẹ̀ náà ṣe ti ṣe ṣògbùrúmọ̀ sọlọ́jà pé bàbá fẹ́ rányàn kan ní ájì fún yàn bí bá ṣe ájì fún màmí bí bá ṣe ájì fún dádì mi ẹni ń gbọdọ̀ jẹ́ kó ti kọ́kọ́ lọ tiẹ̀ tó ti lọ rèé pé ọ̀ràn yẹn. abẹ́rẹ́ tí èlò rí bọ́ bá fẹ́ ràn ní hajj ọ̀ràn ní ìrànpọ̀ ràn lọ́wọ́ kó lọ sí hajj fún ara ẹ̀ bọ́ lọ́wọ́ bá ń fi hajj fún yàn ó gbọ́dọ̀ jẹ́ kó ti kọ́ ràn yẹn sí ẹ̀ ọlọ́wà. àṣàlàyé nígbà òun àdùbọ́sà ayú ẹ̀kọ́ ni agbájá lè bọ́sà gálíìkì tí máa ń yàn tí obìnrin gbádùn ìdí kó gbádùn alájẹkọ àmọ́ irú ẹni òní má wà mọ́sálásí tó bá ti jẹ gálíìkì kó máa fi rọrùn ilé wa kúrò ní orí rẹ̀ lọ náà. nọ́mbà fọ́ yà yín lọ. ẹni tó bá kú tó lẹ́tọ̀ọ́ sáduà ó náà ní mùsùlùmí ọlọ́run bá sọ fún anáà Qur'an olùwà ni wàlá tusalli ala ahadin minhum mata abada ọlọ́run yà lẹ́bi anybody tó bá kú nínú ẹni tí ò bá ti jẹ́ mùsùlùmí ọ̀gbọ̀rọ̀ ṣàdúrà fún un kódà ọ̀gbọ̀rọ̀ tó gbèsàrí wọn àmọ́ ìjà lọ sí àwọn ẹbí wọn ẹkú ọrùn ìyẹn o ẹkú aráfẹ́ra kó nǹkan kan a lọ sí gbogbo ìlú ọlọ́run àná kí lè yí ìwé tó ṣe èyí nípa àmọ́ òkúrò máa ṣe tí kò bá di ṣàlùwàlá ní ó tún sí ẹ̀yàmọ̀ tí ò bá di ṣàlùwàlá fún ara rẹ̀ láwọn èèyàn rẹ̀ kan ṣe gé ní ọ̀ṣàlùwàlá tó bá pẹ́ náà tó gbogbo ara tó bá yẹ pẹ́ lórí tó kù náà rèé inú ò bá jó ìbàfẹ́ lò ẹni tó bá lè fi fi fàyàmù lò sí olóòlẹ̀ bó ṣe kí ni òní kò sí bó bá ti bó bá ti bí báwọn ọ̀tàkùn lọ́ha ọ̀sàtọ̀ bàbá ti lágbára mọ́ òní ó ṣe bá a onígbà tó wá jó òun wá ti lé mágéèjì kó kọ̀ ọ̀rá fi nǹkan ṣe kí ni kó ọ̀rá fi pa ó sì kí ó lè ṣe àṣẹ ọlọ́wọ́ ọlọ́mọṣàfọ́ àlọ́ bí ń túra àlùkò tí wọ́n ní ọ̀sà ẹni tó ní ọ̀sà tó ní gbàwẹ̀ ó di bẹ́ẹ̀ lórí ọ̀sà ọ̀sà ní ìbẹ́ dimension level ló wà ó fẹsẹ̀ bẹ̀rẹ̀ náà ni ṣe tó bá ní tó bá lè manage ara ẹ̀ kó fi gba àwọn tí o bá lè fi manage ara ẹ̀ káàdì kó gbọ́jọ́ kan ó sì ní ọjọ́ méjì ó gbọ́jọ́ kan ó gbọ́jọ́ kan á níbẹ̀ ni kó gbìyànjú rẹ̀ bí o bá lágbára rẹ̀ yóò fi lẹ̀ tó bá ti wá dé pálá àfi àdé yóò máa sàn án. àwọn èrè padà so ọlọ́ọ̀dà ọ̀la ah àwọn àlùfáà àtàkùnyẹ̀ wọ̀nyí náà ẹni ó bí ma níjọ́ tó yẹ kó pẹ̀rẹ́ sí lọ́jọ́ kejì ó wá ṣe bí bí ọjọ́ tá pa ẹ̀rọ ìléyà. ẹ ó lè bẹ̀rẹ̀ tó kò kán pa ẹ̀ẹ́dì ọlọ́pọ̀ sáwọn àfáwọn ẹlẹ́sọ̀ lórí wọ́n ń gbìyànjú àti ojúmọ̀ owó lọ ojúmọ̀ owó bọ́ àmọ́ ìtúrú jọjú àwọn kálukú lórí àwọn àríwò yìí mú wa wọ́n níbi ní pé níjọ léyà àkókò gẹ́gẹ́ pé kátà àti ilé ẹran àríwò ẹ̀kọ́ ìpèsè tó bá yẹ kó pẹ́ra àtúkọ̀ náà ó fi sáré ẹ̀rọ pé òun náà làwọn ò jẹ́ níjọ ilé àwọn mìíràn àbájọ pé ìjọ sẹ́yìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni tó bá pa ẹran léyà ó fi yóò ṣèjọsìn ti ẹran léyà tó ọmọ tó ti bí náà ó pa ẹran tiẹ̀ náà pé òun pa àkẹ́kọ̀ọ́ rẹ̀ àwọn ọgbọ́n táwọn yìí náà lágbára bá ti gbé lágbára ò bá ti gbé kò lè tó bá pa àkẹ́kọ̀ọ́ rẹ̀ ẹran tí ẹ bá ṣèpá náà ẹ jẹ́ ijó ìléyà ó wá sí ṣe pé ládàá àkẹ́kọ̀ọ́ nìkan lọ́ọ́ gbà ó wọ́n mọ́ gba ládàá ìyẹn ò gbẹgbẹ́ bí ọ̀rọ̀ táwọn kan fa